Nàìjíríà bí òmìnira ò mẹ̀sùnmi. Pẹ̀rẹ̀ Yorùbá ń sùn ju ogún màdé o. Yorùbá nation ni kẹ́nà ti wá ẹjẹ́ àrèlé o. Àkàndá mo sọ mo wí bẹ́ẹ̀ lọ́jọ́ òní pé kò sí ń tọ́ dàbí òmìnira ká wá òmìnira fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. àti pé bí ọ̀rọ̀ bá ti ń pẹ́lẹ̀ gbígbọ́n ni mò ń gbọ́n sí i àti pé bá a bá ti ń pẹ́ jù lórí ìgbọ̀nsẹ̀ esin kéesin ni mo bá ní bẹ̀. ilé tí ọmọ Yorùbá. tèmi ni láti wí ti ẹnikẹ́ni ni láti gbọ́ tàbí láti gbàgbọ́. èyí tá a ṣe lóko ẹrú lórí ilé tí o. ìgbé fún ẹni tá a fi rántí òjíṣẹ́. ìbùkún ni fún ẹni tá a jíṣẹ́ fún tí ò mọ̀ lò àkàndá alóró lẹ́nu bíi tẹ́jọ́ mo kí gbogbo yín kó ojúmọ́ ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìfọ̀kànbalẹ̀ ojúmọ́ ìgbéga ojúmọ́ àlàáfíà ojúmọ́ ìtẹ̀síwájú ojúmọ́ àṣeyọrí náà lọ́mọ wa lónìí ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mọ̀ ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi. bí ọ̀bá obìnrin kì í jẹ́ kó ẹkún ní bákun wá gbogbo. bàbá sòótọ́ ọ̀rọ̀ àwọn tọ́rọ òye àwọn tí wọ́n ponú tí wọ́n fọ́nú tí wọ́n gbé tí wọ́n fọ̀fun gbé mu àwọn sọ wípé ọ̀tọ̀ ni nǹkan tẹ́ ń sọ. míwá ń sọ náà ní padà ń ṣẹlẹ̀ yìí. ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni mo ti sọ wípé ká gbàgbé propaganda ká gbàgbé sentiment ká gbé sentiment sí ẹ̀gbẹ́ kan ká gbé reality sí ẹ̀gbẹ́ kan ojú gbogbo wa náà ní ọjọ́ tó bójú ọ̀rọ̀ tágbàdo ògbó ojú takọtabo ni ó ṣe máa dúró ẹ jẹ́ ká múra wa lọ́mọ ìyá ìyá dòdò yìí. ṣùgbọ́n ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń ronú ẹjẹ́ á máa ní lọ́kàn wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò sí ní òmìnira níbi tó wà ìwọ wà nínú ilé èmi wà nínú ilé ìwọ ń jẹun tó wù ọ́ èmi ń jẹun tó wù mí ìwọ ń rí fámìlì ẹ èmi ń rí tèmi ṣé bẹ́ẹ̀ ló sì ṣẹlẹ̀ sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. wa káre ilẹ̀ tí yá ọmọ Yorùbá. ìran Yorùbá ló ní mọ́ ọjọ́ lọ́mọ ń wẹ̀yìn rẹ̀ bá a bá tún wá rí ẹni tí ń fúláàgì irú prógráàmù báyìí ẹ ti rí i pé irú wọn ò lóye ọ̀tá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni wọ́n. èyí tá a ṣe a bá rí ẹni tí ń tẹrẹ́ di ẹ̀dì nírú prógráàmù tá à ń ṣe ẹ ti rí wípé irú onítọ̀hún ò lè lẹ́yìn irú onítọ̀hún ò lè níwájú irú onítọ̀hún yìí ṣèèyàn gidi kọ̀dẹ̀ lè jẹ́ èèyàn gidi because a wá síbí láti wá sọ ọ̀nà àbáyọ fún wa láti wá sọ̀rọ̀ nípa èèyàn wa tí wọ́n dìtẹ́ẹ̀nì unlawfully sí si, uh, eh, Republic of Benin. ẹsẹ̀ o. ẹ má dọdẹ rẹ̀ mọ́ o agbẹnusọ ló mà jẹ́ o. ẹ má lè gbòòbò kiri ẹ má wá kó má sẹ́ni tó sẹ́ o. àwọn òpònú aláìníye inú kan ń bí níbo ni mo ti rí ròyìn wọ́n ní kò lè jẹ́ òótọ́ ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́ for your own peril èwo wá ní tèmi ń bẹ̀. well lọ́sẹ̀ tó kọjá oríṣiríṣi àhesọ ròyìn la gbọ́ oríṣiríṣi ròyìn la gbọ́ àwọn àgbẹ̀kọ̀yà níbi Republic of Benin bí wọn ò bá rìlíìsì olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àwọn ó rèé gbé. ǹjẹ́ ẹ ti gbọ́? gbélére bá ń pariwo pé orin ti ń bẹ́ ńlẹ̀ fóun aeroplane mẹ́wàá ò lè kó orin fẹ́ fi lẹ́nu if not kọ́ mọ́ kọ́ àfẹ́ story. bí àgbẹ̀kọ̀yà bá lè gbé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò níbi tí wọ́n wà wọ́n á mọ̀ pé wọ́n ní hero kí wọ́n dánwò kí wọ́n bá wa gbé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho jáde bí wọn ò bá wá lè gbé jáde kí wọ́n má wulẹ̀ sọ̀rọ̀ kí wọ́n má wulẹ̀ jẹnu ara wọn ń yà lóòótọ́ gbogbo ohun tí kálukú wa bá ní nípa ni ká gbìyànjú ṣùgbọ́n ẹnu dídán ni wípé àwọn ò lo oògùn àwọn ò lo nǹkan ìbílẹ̀ láti gbólóyè Sunday Adéyẹmọ Ìgbòho jáde àgbàtọ́ lómi inú pariwo ẹ ń bá ní nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ sọ wípé mo ní báyìí ẹ kọ́kọ́ ṣe ná kágbà wípé ẹ lágbára láti ṣe. now Republic of Benin ti sọ wípé àwọn extended detention olóyè Sunday Adéyẹmọ Ìgbòho by six months. ilé ẹ̀jẹ̀ o ó lé olè ìjọba jalè. after tó ti lo more than two hundred days nínú àhámọ́ ń bẹ̀. wọ́n pànìyàn. akékèké apariwo pariwo alọ́gunlọ́gun pé safety first lára yín náà ni ohun fúẹ̀lì tí ò ṣeé fúẹ̀lì. ìjọba wọlé rẹ̀. ẹ̀ ń kọ́rẹ́jì ẹni ẹlẹ́ni tó wà ní detention á ah, ìran yorùbá lè tàn yàn pa. lórí wọ́n wà ní àlàáfíà wọ́n wà lómìnira ara wọn o wọ́n sì mọ encourage ẹni tí ó wà nínú ìṣòro wípé kó mú ṣòro rẹ̀ mọ́ra. ẹni tẹ́ kó ní ká. yóò bá lọ wọ́n bọ̀ wọ́n ní àlọ kí la fẹ́ ṣe fẹ́ni tí kòkó pàyẹ́ ẹ̀ jẹ sásọ pé bí ṣe é pàyẹ́ àwọn èèyàn jẹ ni àbí ká fílẹ̀ pé kọ́ pàyẹ́ àwa tá à ń pàrọwà fún náà jẹ. akọni ó bàjẹ́ ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ èmi àkàndá gbé petition wá àwọn èèyàn kan ní àwọn ò lè trust mi àwọn èèyàn kan nítorí pé kò gbọ́dọ̀ àwọn èèyàn kan wá ní well for your own peril. ìtàn sọ nípa kálukú tí kálukú wa bá ṣe lónìí ìtàn ni yóò dà lọ́la kálukú wa ń kọ̀ tán lẹ́ni tèmi ní láti ṣe kọ̀ọ̀kan mi ẹni tó gbà àtẹ̀ntí ọ̀gbà ń ràn iníṣẹ́. sẹ́ni tó ṣe o ẹ má lọ dẹ́rẹ́ mọ́. oore ọ̀fẹ́ tí mo ní tẹ̀yìn ò nínú wípé tèmi ni láti sọ kó lè wà on record torí lọ́jọ́ iwájú á make reference sí. ṣé ẹ mọ̀ wípé ní October ọdún 2020 thousand and twenty tó lè Sunday Adé ọmọ Ìgbòho fẹ́ jáde mo ní ọmọ jáde lára àwọn Àgbẹ̀kọ̀yà yìí náà ni wọ́n sọ pé kọ́ jáde kò sí nǹkan kan. tí mo ní bọ́ bá dó bá dà tó dí tán ìran Yorùbá ò ní yọjú wọ́n mọ̀ farí inú ni bí orí ìjàpá wọ́n mọ̀ farí inú ni bí orí ìgbẹ́ mélòó nínú wọn la rí ní ìsìn kí wá ló kí ló fa sábàbí ńbo la ti fẹsẹ̀ kọ́ bí tá a ti fẹnu kọ́ ibi a ti fẹsẹ̀ kọ́ tá a ti fẹnu kọ́ náà la padà sí. sáré ẹ̀yìn yẹn ṣe wá kàn mí. bọ́ ọ bá lo kórìíra mi tó torí ẹ̀ tó ṣe ń tọ́tọ́ fọlẹ́ Sunday Adéyẹmọ Ìgbòho èmi kọ́ lo kórìíra Ìgbòho lo kórìíra. ẹ yé pretend rọ́bì ẹni pé fẹ́ràn rẹ̀ ẹ fẹ́ràn rẹ̀ pàápàá gbogbo ariwo yín náà lórí lórí kẹ́ ẹ kọ́mẹ̀ntì ni ni àwọn èèyàn kan bẹ lọ́dọ̀ Adéyẹmọ wọn ò jìnnà sí ìfẹ́ ni wọ́n ń pè léyìn àwọn tó fẹ́ràn rẹ̀ ni wọ́n súnmọ́ bí yóò gbé gbá kí wọ́n lè bá gbé bí yóò gbá wo kó lè bá gbé kí wọ́n mọ àlàáfíà rẹ̀ àwọn tó fẹ́ràn rẹ̀ nu. ẹnikẹ́ni tó bá fẹ́ràn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò ní against anybody tí bá ń sọ positive things nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Ìgbòho hero wa ni akọni. ẹ má ní lọ́kàn wípé mi lẹ ṣe o you can never do me ẹ lè ṣe mí kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe omi tá a dà sẹ́yìn di ẹ láàrin kò mọ ẹlẹ́rù ni ó padà rú nǹkan ẹ̀ kò sì ní rẹ́ni sọ bí tíbi ìlà ìfọ́n fèrè. tó náà gẹ́gẹ́ bí nǹkan tẹ́mi àkàndá sọ pápá àpá ni mo fẹ́ ṣe é kí n lè tètè ṣe nǹkan míì tí mo fẹ́ ṣe láàárọ̀ yẹn. iye lè kúrò lọ. ó ní wípé kíran yorùbá ó kò lórí propaganda ó máa jáde lọ́sẹ̀ tí ń bọ̀ oṣù tí ń bọ̀ ni wọ́n máa rìlíìsì ẹ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n rìlíìsì ẹ̀ yọ jáde ní weekend ń tà fi bá dé more than two hundred days níbi tó wà nìyẹn. ẹ̀rù ọ̀tá ẹ̀ ó kulẹ̀ jẹ́ ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé mi àkàndá sọ sẹ́yìn wípé ẹ má jẹ́ ká bú àwọn ọba aládé wa wọ́n sọ̀pọ́ọ̀tì wa wọ́n sọ̀pọ́ọ̀tì wa ẹja fi wọ́n sí ẹ̀gbẹ́ kan ká máa bọ wọ́n bí òòṣà because nírú àkókò tá a wà yìí kò sẹ́ni méjì tó lè dìde fún wa dá wọn bàbá wọ̀nyí náà lọ olóyè olúṣẹ́gun ọbásanjọ́ béèyàn bá kórìíra ẹlẹ́jọ́ ẹni ẹ̀bi lèèyàn jẹ kò sí bó ti wù kí n kò rí tẹ́ bá stọ́dì èmi àkàndá ọ̀rọ̀ dáadáa ẹ rí i pé bó ti wù kí n mọ báyàn jà tó tó bá jẹ́ fàǹfààní nǹkan kan tàbí fàǹfààní èèyàn kan màá bá ru ẹni bẹ́ẹ̀ làjà number one irú àwọn èèyàn tá a mọ̀ wípé a lè padà lọ bá a lè pè ságèsì a lè bẹ̀ ń pé kí wọ́n ràn wá lọ́wọ́ lórí òróró lóye Sunday Adéyẹmọ Ìgbòho ẹ ti fẹnu kọ́ ẹ ti fẹsẹ̀ kọ́ lọ́dọ̀ wọn. Ìgbòho hero wa ni akọni tó ń jà fitafita. ṣebí torí pa ní ká ẹ má bu wọn mọ́ náà lẹ bẹ̀rẹ̀ sí ní yọpọ̀ lára àkàndá ọ̀rọ̀ Awíkóńkó wẹ́ẹ́l. Well. Yorùbá ó lè kúrò. ìjẹta ni mo rí ìròyìn kan láti ọ̀dọ̀ lọ́ọ̀yà Pẹ̀lúmi Ọlájàngbèsè wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho bèrè lẹ́sùn pé wọ́n ó fi ilẹ̀ láìpẹ́ ìdí ni wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kìí ṣe tẹ́rọ́rìstì kìí ṣe adàlúrú kìí ṣe kírímínà ajàfẹ́tọ̀ ọmọnìyàn ni ẹni tó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ tó nífẹ̀ẹ́ àwọn èèyàn ẹ̀ tó fẹ́ ìdàgbàsókè fún ìlú ẹ̀ tó fẹ́ ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ fún àwọn kọ̀làkọ̀ságbéni why tí wọ́n detain ẹ̀ sí Republic of Benin why tí wọ́n extend the detention by six months láì gbé lọ sí anywhere wọn ò try ẹ̀ wọn ò gbé lọ sí kóòtù wọ́n kàn sọ wípé àwọn extend wíwà ní Republic of Benin by another six months now mo ti wá láìmọye gbà wípé Republic of Benin ńkọ́ ló mo olóyè e Sunday Adéyẹmọ Ìgbòho mọ́lẹ̀ because initially láti ìgbà tí wọ́n ti arrest olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni wọ́n ti wò ó ni wọ́n tilẹ̀ ti wo ẹrù ẹ̀ wípé kò lẹ́bọ lẹ́rù kò sí nǹkan táwọn fẹ́ fi néèlì ẹ̀ ìdí nìyẹn tí ó jẹ́ kí wọ́n gbé lọ sí kóòtù láti ẹjọ́ yìí ìjọba Nàìjíríà lọ sọ fún wọn wípé kí wọ́n bá wọn mú pamọ́ now ẹ jẹ́ ká ṣèṣirò kan because nígbà tí mo ń sọ̀rọ̀ ọ̀pọ̀ nígbàgbọ́ ọ̀pọ̀ nílérò torí ẹ̀tanú torí ọ̀tẹ̀ torí dúkùú torí ìbínú ìbínú tí ò nítumọ̀ because agbẹ́jọ́ ẹnìkan dàgbà òṣìkà ẹni tó gbẹ́jọ́ ẹnìkan tó sọ̀pánù tó bá gbọ́ òdì kejì ẹjọ́ yóò tún ọ̀pá ẹ̀ mú padà ìyẹn lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n ń bínú lé lórí. now yorùbá ní tá a bá tún wá gbàgbé ọ̀rọ̀ àná àní rẹ́nìkan àá bá ṣeré bọ́ ọ bá mú yàn lọ́tàá bọ́ bá ní tí yóò ṣe ọ́ láǹfààní kò ní lè sọ ẹ̀ ń ń bú mi ẹ̀ ń ń bá mi jà má wulẹ̀ jẹ́ ń sọ ṣùgbọ́n mo ti sọ times without number kò sí ní tó lè stop mi láti mọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho bí wọ́n ṣe ń bú mi tó bí wọ́n ṣe ègéǹsì mi tó síbẹ̀ mo tó ń padà wá. now ìgbà tí Pẹ̀lúmi Ọlájẹngbèsì tọkọ sórí péèjì ẹ̀ ni pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho is a very strong man òun mọ̀ wípé ó máa jáde very soon in fact tó bá jáde tìlùtìfọn ńlá fìjó pàdé ẹ̀. now èròǹgbà mi ni wípé àwọn rílẹ̀ kéèsì yìí jù wá lọ ntiru wọn bá sọ làwọ́ gbọ́ Chief Yomi Aliu ntí àwọn bá sọ làwọ́ gbọ́ àwọn lọ́ọ̀yà tó wà ní Kútọ́nù ntí wọ́n bá sọ làwọ́ gbọ́ because àwọ̀ ọmọ húlẹ̀húlẹ̀ ntáwọn bá sọ làwọ́ gbé jáde now ó wá di alẹ́ àná Sunday òun náà ni uh, Chief Yomi Aliu tí wọ́n jẹ́ agbẹjọ́rò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àwọn ló bírèkì ìròyìn ọ̀hún wípé ìjọba Republic of Benin wọ́n extend the detention Chief Sunday Adéyẹmọ Ìgbòho by six months ok wọ́n béèrè lọ́wọ́ ẹ̀yin àgbájọpọ̀ agbẹjọ́rò tí ń ṣẹ́ fọlọ́yè Sunday Adéyẹmọ Ìgbòho ǹjẹ́ ẹ lè tako ìgbésẹ̀ yìí wọ́n ní àwọn máa gbé lọ sí ECOWAS but Chief Yomi Aliu wọ́n fi klọ́ọ̀sì sí pé ECOWAS tí wọn ò respect tíjọba Nàìjíríà ò ní gbọ́rọ̀ sí lẹ́nu. No nǹkan tó yé mi tí kò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní wípé ẹni tá a bá ń bá jà a dẹ̀ fẹ́ ṣẹ́gun ẹ̀ a máa stọ́dì ẹ̀ sẹ́sẹ̀ ló ní lẹ́nu tọ́ra àlè lẹ́sẹ̀ tó sẹ́nu ló ní bọ́bá tó wá lẹ́sẹ̀ tọ́ lẹ́nu á wàá lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí yorùbá ní ọgbọ́n la fi pẹ mọ́ àyà gbangba la fi pejò pẹ̀lẹ́pùtù la fi roko ìdí ọ̀pẹ bí bẹ́ẹ̀ kọ́ adá ọmọ sani lójúgun láì mọye gbà ohun tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ni wípé gọ́fmẹ̀ntì tó wà níta yìí ohun tí wọ́n bá fẹ́ ṣe ní bẹ lórí ẹ̀mí wọn kì ṣe ń tẹ́yìn fẹ́ ẹ pariwo agbódó ni alugi ni n tí wọ́n ó ṣe yẹn náà ló wà lórí ẹ̀mí wọn òun náà ni wọ́n ó dẹ̀ ṣe wọn ò dẹ̀ ní bọ̀wọ̀ fófin kankan. ibẹ̀ lẹ rí DSS tí ò bọ̀wọ̀ fún nǹkan tí ilé ẹjọ́ bá sọ ilé ẹjọ́ máa ní ẹfẹ ní ilẹ̀ wọn ò ní dá wọn lóhùn ẹ yàn báyìí wá sí kóòtù wọn ò ní dá wọn lóhùn lọ́kàn yín ẹ máa wo wípé ká léèyàn lásán ló ṣe bẹ́ẹ̀ sílé ẹjọ́ ó ní ìdájọ́ tí wọ́n máa fún wọn bọ́ wọn ní sọ gangan fún DSS bọ́n bá fáìní wọn lówó ṣé wọ́n san ni. òye tí òye wa ni pé ìjọba fasos ìjọba ni. ìgbà tí wọ́n yanjú ọ̀rọ̀ ara wọn lábẹ́lé kò sẹ́ni tí yóò mọ̀. now àìmọye ìgbà ni wọ́n ti fáìní DSS mélòó nínú ẹ̀ ni wọ́n redeem. ok kí ni tí mo ń gbìyànjú àti mú jáde ò ní pé gọ́ọ̀mẹ̀ntì eléyìí tá a wà yìí wọn ò rẹ́dì láti listen sí anybody wọn ò rẹ́dì láti bọ̀wọ̀ fún any law wọn ò dẹ̀ rẹ́dì láti ṣe nǹkan tó against ní tó wà ní máìndé wọn bọ́yẹ ẹ fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ tàbí ẹ fẹ́ gbọ́ ntọ́ wà ní máìndé wọn ni láti keep Nnamdi Kanu beyond 2023. thousand and twenty-three láti keep olóyè Sunday Adéyẹmọ Ìgbòho beyond 2023. thousand and twenty-three. ńlá fi jókòó rò wípé ọgbọ́n àwò ládàá bọ́n bá fẹ́ negotiate ẹ̀jẹ̀ àgbà pẹ̀lú wọn kéèyàn wá fi jáde àmọ́ dòjìnà lóòótọ́ kẹ́ni má mẹ́ ibùsùn jẹ àmọ́ pẹ́kìlẹ̀ ò tó súnbẹ̀ èèyàn bá ń bẹ láti mọ́lé tàbí lọ́gbà ẹ̀wọ̀n o àmọ́ pẹ́kọ̀sẹ̀ ò pé bí èèyàn bá ń bẹ láti mọ́lé bọ́n bá mú ọ dé station lọ́jọ́ friday tí wọn ò rọ́rọ̀ ẹ̀ yanjú lọ́jọ́ friday ọ mọ̀ wípé distance tó wà láàrin friday sí monday ó jìn díẹ̀. another six months olóyè sunday adéyẹmọ ìgbòho yóò ti mú ọ lọ ọdún kan níbi tó wà àmọ́dẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ tó korokoro bíi jogbo pé ọgbọ́n òdigi àfokùn kò sí agbára tó lè mú olóyè Sunday Igboho jáde kúrò níbi tó wà afófin they can never release him through back door ẹ kó tìmí lẹ́nu wẹ̀ òfin ni wọ́n fi release ẹ̀ tí Republic of Benin ọba release ẹ̀ lójú gbogbo ayé ni. bí nàìjíríà ó bá sọ fún ọ pé kán release ẹ lójú gbogbo ayé ni lóòótọ́ ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa ìjọba ti ń dá tẹ́rọ́rìstì nídè ti ń fún wọn ní amnesty àwọn èèyàn kan wá ń jà nítorí ẹ̀yà wọn èèyàn wá jẹ́ ń bí ẹ̀ ń pè wá mẹ́bọ̀ ń bí ẹ̀ sì ń tá a fẹ́ ń bí wọ́n ń pààyàn ń bí wọ́n ń fẹ́ràn jẹko ń bí wọ́n ń dàlúrú ń bí wọ́n ń jìyàn gbégbá ránsọ̀mù ń bí kò tẹ́ wa lọ́rùn mọ́ àfẹ́ ṣètìwá lọ́tọ̀ wọ́n wá wo àwọn tó jẹ́ ògúnnágbòǹgbò láàrin ẹ̀yà méjèèjì wọ́n kì wọ́n mọ́lẹ̀ sínkún wọ́n tọ́jú wọn. ó yẹ ká mọ̀ wípé wọ́n ti rí wọn gẹ́gẹ́ bíi olùdènà olùdíwọ́ àwọn láti rí wa tújẹ bí iṣu síwájú sí i. now àwọn tí wọ́n ń bá wa fa nǹkan àwọn lágbára jù wá lọ gbogbo téèyàn ní téèyàn nílò pátápátá láti bá àyàn jà òun ni wọ́n ní àwa ò lágbára bàbá wa lágbára ó yẹ ká ní làákàyè ká sì lọ́gbọ́n tá a fẹ́ ṣàmúlò rẹ̀ ẹ má gbàgbé kò sẹ́ni tí jìjà òmìnira nínú àtìmọ́lé béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mú tí wọ́n fi lẹ̀ wọ́n jẹ́ kó yé ọ wípé ọ̀rọ̀ tútù tí yobè lápò ni wọ́n sọ ń bẹ̀ ó lè wá ní detention kẹ́nu rẹ̀ ó tún máa lé bébébébébébé wọn alélé òtí rẹ̀ dì ẹ̀fílẹ̀ ó dàbí pé kò tí kò tí ì jẹ́ wá bíbà ètò ọ̀jẹ̀ ń tù pátápátá. Ọ sọ̀kọ́m bọ́ ọ bá wá jáde tán o lè kó onírègbèrègbè wọn kó o tún máa pariwo fatafata bọ̀tì nígbà tó kọ́kọ́ wà ń bẹ̀ òun ó kọ́kọ́ ṣe tí wọ́n fẹ́ ná. ìgbà tí Pẹ̀lúmi gbèsè tó ní olóyè Sunday ọmọ Ìgbòho kò ní pẹ́ jáde inú wa dùn àti ń dára yá lọ́kàn wa wípé bẹ́ẹ̀ at least bẹ́ẹ̀ ni ọ̀bá rí kò ní déédéé wí. ṣùgbọ́n lálẹ́ àná lomi tútù náà bomi tútù sí wa lọ́kàn àlàyé tí Chief Yomi Aliu ṣe ni wípé àwọn lọ́ọ̀yà tí ń bẹ ní Republic of Benin dojúmọ́ ni wọ́n fi ọkàn àwọn balẹ̀ wíkẹ́ndì yìí wọ́n á release. ẹ̀ wíkẹ́ndì yìí wọ́n á rìlíìsì ẹ̀ wíkẹ́ndì yìí wọ́n á rìlíìsì ẹ̀ wọ́n rìlíìsì olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní weekend ní weekend ní weekend láfidébì. bẹ́ẹ̀ bá pe léyìí wọ́n ní àwọn ìgbésẹ̀ kan ń lọ lọ́wọ́ kò sí ìgbésẹ̀ kankan dan òfin ẹ má ìwulẹ̀ jẹ́ ká tanra wa ìgbà tí mo gbọ́rọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà ẹ̀rín ni mo rìn náà láwọn fún ìjọba Republic of Benin ní ultimatum pé kí wọ́n rìlíìsì Chief Sunday Adéyẹmọ Ìgbòho bí bẹ́ẹ̀ kọ́ àwọn ó lu agbára ìgbélẹ̀ ẹ̀rín morin alábàáwọn wọn lóògùn ní òfin wòran díẹ̀ ẹ ti jẹ́ kí àwọn èèyàn ó disgrace ìran Yorùbá ẹ ti jẹ́ kí wọ́n máa wò wá pé àlóògùn àlágbára ẹ nídìí láti sọ fún wa ẹ nídìí láti sọ lójú ìwé ìròyìn because òkùtẹ́yẹ bá ti rí kì í pẹyẹ mọ́ ẹ ń sọ fún wọn kí security wọn tàìtì sí àbí ẹ ń sọ fún wọn kí wọ́n múra lẹ̀ ẹ dé lónìí ẹ dé lọ́la àbí bọ́bá jẹ̀mí lẹ́yìn ẹ ti gbé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kúrò níbẹ̀ ẹ ti gbé sínú yàrá kan tàbí inú ilé kan àwọn Benin máa sọ pé àwọn wó lóye Sunday Adéyẹmọ Ìgbòho káàkiri ìgbà tí wọ́n àrẹ́sì àwọn èèyàn wa méjìlá lùpọ̀nù kan pè mí ó ló ń pè mí láti Ògbómọ̀ṣọ́ mo ti mọ̀ wípé tó fẹ́ mú jáde náà ni pé láti fi extort àwọn èèyàn ó lóun lágbára láti gbé àwọn èèyàn wa kúrò ní Àbújá ah mọ́lẹ́ ṣe n tá à ń fẹ́ náà lélẹ́yìí ẹ ràn wá lọ́wọ́ ó ní ọ ah, but. òun fẹ́ béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ mi mo nírànlọ́wọ́ kíni ó ní ṣé mo lè wábi tí a máa kó àwọn èèyàn sí tí wọ́n bá dé mo ní à ẹ tà ní àbẹ́ fẹ́ rà níbi tí wọ́n dé ṣiṣẹ́ wá lé ẹ̀yin ẹ kọ́kọ́ bá wa máa gbé wọn sọ́dọ̀ yín ná ẹ fọ́tò wọn ẹ jẹ́ kí n mọ̀ pọ́n ti dé sọ́dọ̀ yín èmi àtàwọn èèyàn wà píìkì wọn nonsense. ẹ ní láti béèrè ibi tá a fẹ́ gbé wọn sí ẹ̀yin ẹ kọ́kọ́ gbé wọn ná kẹ wá wò bọ́yá àríbi gbé wọn sí àbá àríbi gbé wọn sí mo fẹ́ ka ọ̀rọ̀ tí Chief Yomi Aliu tí wọ́n sọ. Chief Yomi Aliu ní contrary To what was speculated in the news by a lawyer, the government of Republic of Benin has renewed the incarceration of Chisande Adeyemo Igboho aka Igboho for another six months, even though there is no criminal charge in their file in Cotonou and without extradition request from Nigeria. Sendi Endemo, now we will approach the ECOWAS court, which they never obeyed. Which they never obeyed now wọ́n béèrè ok wọ́n wá béèrè lọ́wọ́ Chief Yomi Aliu but lọ́yà lọ́yà Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì ó jáde náà ó ní wọn ò ní pẹ́ rìlíìsì Sunday Adéyẹmọ Ìgbòho bàbá ní kó má jẹ́ pé lọ́yà Pẹ̀lúmi ó ti fọ́ fìtìmù àwọn lọ́yà Kútọ́nu tí wọ́n ń promise weekend weekend weekend weekend pé wọ́n á tiẹ̀ tún wọ́n á tún rìkọ́ọ̀dù fídíò nínú ọ́fíìsì wọn ìgbà táwọn bá béèrè lọ́wọ́ wọn wípé ẹ dákun ìgbésẹ̀ wo lẹ ti gbé tẹ́ ẹ fi mọ̀ wípé wọ́n máa rìlíìsì ẹlẹ́jọ́ àwọn wọ́n máa fi lẹ́tà tí dókítà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kọ sí mínísítà kan tó ní káwọn ó fún mínísítà ẹ ti fi lẹ́tà ọ̀hún jíṣẹ́ fún mínísítà náà mínísítà ń gba lẹ́tà ó ti ka lẹ́tà ọ̀hún ná mínísítà gba lẹ́tà ó lẹ́tà só ti gbé ìgbésẹ̀ lórí lẹ́tà yẹn mínísítà ni yóò gbé ìgbésẹ̀ ni àbí gọ́ọ̀mẹ̀ntì gangan Republic of Benin wọn ò yàtọ̀ sí ọmọ lọ́dọ̀ Nàìjíríà. ta ni jẹ́ ń tájà ń jùrù ràpọ̀ wà láàrin àwọn méjèèjì ẹ gbàgbé ti pé wọ́n ti bọ́dà country lè ti bọ́dà for so many reasons láì kó nǹkan ọjà ogun wọlé wọ́n lè sọ pé torí pé ń kó nǹkan ọjà ogun gbabẹ̀ wọlé ló káwọn búlọ̀kù bọ́dà and tí country tí àwọn ti bọ́dà ẹ̀ ò bá wà in support pé káwọn kan dà lúrú kò yẹ káwọn náà lè gèsì títí bọ́dà táwọn ti bọ́dà gbogbo orin ló ní bí wọ́n ṣe ń kọ gbogbo òlù ló ní bí wọ́n ṣe ń jó so ẹni tó bá wo fídíò táwọn lawyers yẹn ń ṣe ọkàn wọn mọ̀ wá balẹ̀ polóye Sunday Igboho ò ní pẹ́ dé kò ní pẹ́ dé kò ní pẹ́ dé meanwhile alára ló lè sọ parọ́ òróhùn o olóyè Sunday Adéyẹmọ Ìgbòho jẹ́ èèyàn kan tí ọlọ́run sàlẹ́sà ẹni tí ọlọ́run dá yàtọ̀ àkàndá nínú irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ẹ má bínú o n ò fi dánu ká tún tó rírú ẹ̀ ó dẹ̀yìn another one hundred years. mo pe náà ń jó lórí omi nu ẹ pé ń kérú ẹ̀ wá kò sí nínú ẹni tí yóò wà ní comfort zone tí yóò ní nǹkan tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho ní tí yóò jẹ ńtọ́jẹ́ tí yóò fẹ́ fúnra ṣe wàhálà tí yóò sọ ni wípé ẹ lọ́ mọ́ ẹran àti gòkè odò káfárá tó já bọ́ bá lè já kọjá. now kí wá lọ́nà àbáyọ sí wíwà ní Republic of Benin olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ọ̀nà àbáyọ tí ń bẹ́ẹ̀ òun náà ni pé kí gbogbo Yorùbá ó padà sílé. a nínú Yorùbá nation o a nígbàgbọ́ nínú Yorùbá nation o ẹ fẹ́ràn approach olóyè Sunday Igboho ẹ fẹ́ràn approach ẹ ẹ jẹ́ akọ́kọ́ rí gẹ́gẹ́ bí ọmọ wa. then ká wá gbìyànjú láti ká gbìyànjú òmìnira rẹ̀ bó wa wá délé kájọ wá sọ̀rọ̀. à ń pe gbogbo ẹ̀yin ọba aládé wa látòkè délẹ̀ àti ní nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní republic of benin in fact àwọn ọba tí ń bẹ ní republic of benin wọ́n gbìyànjú ju àwọn ọba tí ń bẹ ní ilẹ̀ yorùbá lọ yes àwọn ọba yorùbá tó wà ní àjàṣẹ́ kútọ́nù kútọ́nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ do you know wípé àìmọye ìgbà ni wọ́n ń ṣèpàdé láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday adé ọmọ Ìgbòho. ẹ lọ rí mínísítà ni wọ́n lọ wíẹ̀rẹ̀fà tẹ bá ní kí wọ́n lọ wọ́n ṣetán láti lọ wọ́n dẹ̀ máa pọ̀ lọ ni. àìrìnpọ̀ ní sọmejò lófò bọ́ká bá síwájú tí ṣègbè tẹ̀lé tí òjò láparamọ́lẹ̀ àgbádùn jomijokè àti mọ́nàmọ́ná fọ̀rọ̀ jomi tó lẹ́bọ̀ lẹ́yìn ẹ̀ ń bá lórí láyà kọ́tẹ́rí sáàrin wọn. now gbogbo àwọn àgbààgbà Yorùbá tá a ti bún un tá a ní a máa bú ṣùgbọ́n tá a ti bú àwọn náà ni wọ́n lè ràn wá lọ́wọ́ o as far as I'm concerned mo wíńdò ní mo ní olóyè olùṣègùn òkìkí ọlárẹ̀mú ọbásanjọ́ ó ní investment ní republic of benin yàtọ̀ sí yẹn ex-president ni ó ti lo ọdún mẹ́jọ ó wà well respected káàkiri àgbáyé ó dá sí wa ńlé kò dá sí wa ńlé ìwúlò rẹ̀ ní kẹ́ ẹ jẹ́ ká wò lóde bí àrẹ̀mú bá dé amẹ́ríkà lónìí wọ́n recognize ẹ̀ in fact wọ́n respect ẹ̀ ju Buhari lọ káàkiri àgbáyé òótọ́ ọ̀rọ̀ lọ́gbọ́n o ex-military president president làwọn méjèèjì àwọn méjèèjì ló tún ti ṣèjọba alágbádá yàtọ̀ sí pé Buhari jẹ́ ààrẹ present president ibi tí bàbá Ọbásanjọ́ bá wọ̀ Buhari lè láǹfààní àti mọ̀wọ́ ọbẹ̀ because ọ̀rọ̀ tó lóye Olúṣẹ́gun Ọbásanjọ́ máa sọ so, buhari o kò ní irú ẹ̀ ní kò lè ẹgẹ́ ti nǹkan tí mò ń sọ n ò fẹ́ gbọ́ pé àkàndá sọ báyìí pé àkàndá ló ní president rí báyìí no ṣùgbọ́n ọgbọ́n jagbára lọ ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ ọ̀rọ̀ sísọ jura wa lọ. bọ́básanjọ́ bá ń sọ̀rọ̀ pẹ̀lú experience ni yóò fi máa sọ̀rọ̀ pẹ̀lú òye àti ọgbọ́n àtinúdá ni yóò fi máa sọ̀rọ̀ ẹ kì í gbọ́rọ̀ lẹ́nu Barack Obama ni ọ̀rọ̀ mà wù yẹn sọ Barack Obama kò ní fẹ́ àdírẹ́sì kó mú nóòtì dání kó mú ìwé dání no kì í kọ spíìsì tó bá ti dédé máìkì bí ṣe ń rẹ́rìn lẹ́mọ̀ pàtẹ́wọ́ ọlọ́run ọba ló dá bẹ́ẹ̀ so with that a nílò ìrànlọ́wọ́ àwọn èèyàn kan mo sọ kinní kan láìpẹ́ mo ní ẹ̀yin wá fẹ́ díẹ̀ ìsọ̀wọ́ àwọn èèyàn tí ń bẹ lẹ́yìn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìsọ̀wọ́ àwọn èèyàn tí ò lágbára ni I am very very sorry to use that language wọ́n tan olóyè Sunday Adéyẹmọ Ìgbòho dé stage tó wáyé ni wọ́n dẹ̀ tó ń kọ̀ntínú láti máa tàn án pàjá lọ́bọ̀ fún un. àwọn ni wọ́n ń sọ fún pé kó fọkàn balẹ̀ ó ti fẹ́ ṣe tán o olóyè ó ti fẹ́ẹ̀ ṣetán o àti rí àwọn èèyàn kan o àti parí ẹ̀ débi kan meanwhile ọ̀rọ̀ wọn ò kúrò lórí tábìlì tí Yorùbá bá ń sọ pé àwọn tó nífọ̀n tó lè kánná that is àwọn tí ń rìn tí lè ọ̀rọ̀ àwọn tí wọ́n wà níbì kan tẹ́ máa pay attention sí wọn àwọn tí wọ́n yanu tẹ́ máa fẹ́ gbọ́rọ̀ tó fẹ́ jáde. irú wọn la nílò ní stéèjì tá a wà yìí irú wọn ló gbéra ńlẹ̀ yíbò tí wọ́n gbàgbé pride wọn gbàlú àbújá lọ àwa náà láwọn tó lè ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ yorùbá ẹ ti bú wọn ni ẹ ti accuse wọn wrongly ni meanwhile àwa tá a dẹ̀ ń accuse wọn wrongly bú wọn wọ̀nyí adẹ́tẹ̀ lásán ni wá o ẹ lè fún wàrà ẹ̀dẹ̀ tó ń da ìwọ̀n bá wàrà tá a ti fún ẹ̀ tó ń dànù. ìsọ̀wọ́ èèyàn kékeré ń gbé sókè majority ń fà á wálẹ̀ báwo ni iṣẹ́ wa ti fẹ́ yọ. ìdí tèmi àkàndá fi gbé àwọn ìgbésẹ̀ kan nu. ẹ má jẹ́ awo ọmọ wa kọ́ wà níbẹ̀ títí ayé ẹ má jẹ́ ká jẹ́ kí èrò federal government ó ṣẹlẹ̀ lórí federal government lè change mind wọn lọ́la ẹ kọ́lẹ̀ kẹ́ kọrúkọ mi sí ọ̀rọ̀ tútù yọ yobè lápò ẹ̀yin ẹ jẹ́ ká sọ fún ọ wípé Nnamdi Kanu ọ̀rẹ́dì láti jọ̀wọ́ Biafra olóyè Sunday Igboho ó ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba Nàìjíríà kẹ wá wò wípé kẹ wá gbà wípé èbó tó ṣe pẹ́ńsù náà ni yóò ló ṣèrésà. àwọn tán dúró lé Republic of Benin lọ́rùn àwọn náà ni wọ́n gbọ́wọ́ kó ń bẹ̀ pé àti lè ọ̀sá ó ti sá o yes àti ní kó ju tọwọ́ ẹ lé o ti dà á lẹ̀ ẹ̀wù ẹja yọ̀ǹdẹ̀ ẹ̀ filẹ̀ ẹ kàn dájọ́ kóòtù ẹ gbé lọ kóòtù pé ìrẹsẹ̀ kankan lọ́rùn ẹ̀ ẹ wá yọ̀ǹda ẹ̀ máa lọ lálàáfíà. La mẹ́ta lòkìtì ọ̀bọ àtàtú àtàdúróṣege àtàfẹ̀yìnbẹ́lẹ̀ mẹ́ta nìrìn àjò lóye Sunday Adéyẹmọ Ìgbòho kò ju mẹ́ta lọ ọ̀kan ni tán bá fún ní freedom láti mọ padà bọ̀ ńlé ọ̀kan ni láti tẹ̀síwájú ìrìn àjò ẹ̀ ọ̀kan ni láti dúró sí Republic of Benin kò ju mẹ́ta yẹn náà lọ bá a bá ń sunkún ẹ jẹ́ ká máa ríran ọ̀tí àti dúkù ni ọ̀jẹ́kẹ́nu wa ó kó ẹnu wa ò sì lè kó láéláé kò dẹ̀ di dandan wa bá kò ṣùgbọ́n ẹ ká máa gbé sentiment sẹ́gbẹ́ kan. ẹ já gbé ìkórira sẹ́gbẹ́ kan ojú ò lè tẹ́ntọ́ bá tan ná paná nìkan lónìí tìjú ayérayé. so ọ̀rọ̀ tó délẹ̀ yìí alágbára ọgbọ́n ni ẹja lò ẹja bíúrì kábẹ́rì pride wa báyìí ni mo ṣe tó báyìí ni mo ṣe jẹ́ báyìí ni mo ṣe dà èèyàn ńlá ni mí èèyàn kékeré ni mí ẹja gbé sẹ́gbẹ̀ẹ́ kan ẹja ṣiṣẹ́ papọ̀ fún freedom olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó jáde kálukú lè máa lọ nílà yẹn ẹni tí kì í kíra wọn ẹ lè mọ́ kíra yín mọ́ again. bọ̀tì eh, a máa ń disagree láti agree. bàbá disagree ta láàní agree mọ́ àní lè jọ ṣe nǹkan kan papọ̀. meanwhile ara ò lè dá àràdá a ara wa. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá èmi nígbàgbọ́ wípé ẹ ní lóṣù mẹ́fà tí wọ́n sọ̀sà níbẹ̀ lágbára ọlọ́run àwọn tó sọ náà ni wọ́n yí èrò wọn padà láìpẹ́ jọjọ kò sí gbàgbọ́ mi ò nígbàgbọ́ nínú kò ṣeé ṣe until the last moment ìran yorùbá ní láti padà wálé gbogbo yorùbá ní láti túnú rò ẹ̀yin àgbààgbà yorùbá ní láti gbé ìgbésẹ̀ gbogbo agbára àtẹ̀gùn tá a bá ní ẹ jẹ́ ká sá fún òmìnira olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àánú ọlọ́run alayò nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ ẹ fún mi ìṣẹ́jú kan ẹ má bínú má sàkó òun bẹ́ẹ̀ má sàkó òun bẹ́ẹ̀ jẹ́ destiny helper má jẹ́ destiny destroyer. nílé lóko lẹ́yìn odi àjíǹde ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà orúkọ tèmi ni Godwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá ìjẹ̀bú gẹ́gẹ́ bí ìṣe wa pé ìlera yín òun ló jẹ wá lógún òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédéé àsìkò yìí mo kí yín o a ò ní fàìsàn ló gbà o gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn wọ́n lè kàn sí iléeṣẹ́ Godwem ìyá ìjẹ̀bú ọ̀rọ̀ iṣan àti egun la máa ń sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti egun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ilé orí òkè lẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúkún ríro ìbàdí ríro ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro ẹlòmíì gbogbo ara títa ẹlòmíì ẹsẹ̀ títa ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n gbogbo èyí bá lè jẹ́ jẹ́wárí ó ṣeé ṣe kó jẹ́ arthritis lẹ́ní ó ṣeé ṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis èyíkéyìí tẹ̀ bá ní bó sì jẹ́ gout ni gbogbo ẹ̀ lágbára ọlọ́run ká ẹlòmíì arthritis tẹ̀ ọmọ ọwọ́ ló ti máa tọ́ ọmọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun ẹlòmíì ìbàdí ẹlòmíì orúkún ẹ̀ á máa wú gbogbo ètò bá lè jẹ́ iléeṣẹ́ Godwem ìyá Ìjẹ̀bú last bus stop yìí ni lórí ọ̀rọ̀ arthritis yìnyẹn bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀ prostate enlargement àmì méjì ló mú wa ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì tó bá fẹ́ tọ̀ á máa rí ìnira ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni á máa tọ̀ léra wọn léra wọn ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́ ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀yà ti máa jábọ́ ṣùgbọ́n kí ìwá ṣe prostate enlargement nìkan ló lè fà kí wọ́n máa tọ̀ púpọ̀ torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder òun náà lè máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì á ní infection tó ti pẹ́ ó lè jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì ìdẹ̀rẹ̀ diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù so tẹ́ bá ti rí irú àwọn àmì gbogbo yíyan lẹ́lẹ̀ kan sí iléeṣẹ́ Godwin Mujah Àjẹ̀bú bákan náà ni àwọn ìṣòro tó ń àfẹ́tì àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kán ṣojúṣe wọn nínú ilé tó máa ma di kán máa ka newspaper lálẹ́ gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection premature ejaculation jẹ̀dí ni a ní three in one kan ní iléeṣẹ́ Godwin Mujah Àjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò tó máa tún àgọ́ ara wọn ṣe á kọ̀rẹ́ẹ̀tì ìṣòro tẹ̀ níyẹn ni tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ pẹ̀lú ògo Ọlọ́run bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀ a máa ń mẹ́nubà ń gbogbo gbà ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn ṣùgbọ́n Ọlọ́run ti fún wa ní ewé àtegbò tó lè bá wa bójútó hepatitis tí ń ṣe ooru inú ẹ̀dọ̀ tẹ̀ níyẹn ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú ó lè lead sí liver problem tá a bá tètè bójútó ẹlòmíì dẹ̀rẹ́ ó lè jẹ́ kí ẹyin ojú ẹ̀ máa yẹ́lò ó lè jẹ́ kí ìtọ̀ ẹ̀ máa yẹ́lò ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò kí ìtọ̀ ẹ̀ máa yẹ́lò kó jẹ́ jaundice lòun ní o ẹlòmíì inú ẹ̀ lè máa ga kó jẹ́ enlarged liver lòun ní o torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò ẹnikẹ́ni tó bá ti rí kùdìẹ̀kudiẹ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ kí ló dé kí nìkan tó ń ṣe àwọn ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́ pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis fún prostate enlargement even fún prostate cancer tí wọn bá ní prostate cancer ó lè máa tọ̀ kító ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora èkéyìí tí ìbàjẹ́ ọlọ́run elédùmarè ti fún wa lágbára láti fi òpin sí i ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní zero eight zero three three zero three four seven seven seven zero eight zero three three zero three four seven seven seven nọ́mbà yìí náà ni nọ́mbà whatsapp mẹ́ kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa máa jẹ́rìí sí ibikíbi tẹ́ wà bó jẹ́ US bó jẹ́ Canada bó jẹ́ UK wherever you are oògùn yìí máa dé ọ̀dọ̀ yín ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni nínú nàìjíríà ń bí ni gbogbo ibikíbi tí ẹ wà bójẹ́kọ ni ìbàdàn ni àbújá ni port harcourt ni wherever you are ògùn wa máa dé ọ̀dọ̀ ẹ pẹ̀lú ògbọ́n ọlọ́run ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ṣe zero eight zero three three zero three four seven seven seven òun náà ni whatsapp number mi ẹ má ṣe gbàgbé pẹ̀lú ògbọ́n ọlọ́run last bus stop yín ni godwem ìyá ìjẹ̀bú àlàáfíà lójú o. gbàgbé wípé wá gbàkàrà wá gbẹ̀kọ lọmọdé fi mojú ẹni gbogbo ọ̀rọ̀ tọ́mọ sọ láti wákàtí àti sáà yìí lọ sí àwọn èèyàn tó lè ràn wá lọ́wọ́ tí wọ́n lè kún wa lọ́wọ́ jẹ́ ó jẹ́ positive gbogbo ìwà àti ìgbésẹ̀ tọ́mọ gbé lórí ọ̀rọ̀ lóye Sunday Igboho jẹ́ kó jẹ́ ọ̀nà láti ràn án lọ́wọ́ má jẹ́ ọ̀nà láti ṣe tánà díẹ̀. because ìwọ lè mọ̀ mọ̀ wípé ọ̀rọ̀ tẹ́ ń wo ó lágbára pọ̀ bákan náà sì ni pé ọ̀rọ̀ ní kọ́nà especially ayé íńtánẹ́ẹ̀tì la wà ayé social media la wà ọ̀rọ̀ rìn faster than gone. Yorùbá ó lè kúrò lóko ẹ̀rù ọ̀tá ẹ̀ ó kulẹ̀ jẹ́ ní. dẹ̀ ti lọ wọ́n bọ̀ wọ́n ní ẹyin lọ̀rọ̀ bọ́ bá ti bọ́lẹ̀ kì í ṣe é kó jọ Ìgbòho yìí góòlù àwọn èèyàn gbọ́ wọn kì í gbọ́ kọ́ọ̀mù àlọ́ ni wọ́n gbọ́ wọn yìí gbábọ̀. akọni tó ń jà fitafita. Sọlóyè Sunday Adé ọmọ Ìgbòho ti gbìyànjú ó ti sapá tiẹ̀ ó ti jà fún ìran rẹ̀ ó ti jà fáwọn èèyàn rẹ̀ ó ti jà fún ẹ̀yà rẹ̀ ó ti jà fún orílẹ̀-èdè Yorùbá ẹ jẹ́ káwa náà ó gbìyànjú láti jà fún ẹ má bú yàn kankan látàrí olóyè Sunday Adé ọmọ Ìgbòho tá a bá nífẹ̀ẹ́ rẹ̀ lóòótọ́ tá a fẹ́ràn rẹ̀ lóòótọ́ tá a fẹ́ kó jáde kúrò níbi tó wà ń lóòótọ́ ẹ jẹ́ ká bu ọ̀wọ̀ àti àpọ́nlé fáwọn tó yẹ ká bù ú fún n sọ pé ká lọ́ mọ́ dọ̀bálẹ̀ fún wọn o ká lọ́ mọ́ ṣe sùsù rárá wọn o ṣùgbọ́n bá a bá sinmi bíbú wọn tá a sinmi wíwẹ̀sùn tí kì í ṣe tiwọn lẹ́sẹ̀ bíi lágbájá fẹ́ lọ pọ́ìsìn rẹ̀ àwọn tàmẹ̀dùn wọ́n ń kó yàn lọ láti pàṣẹ èdè ẹ̀ gbogbo àwọn nǹkan báyìí ìmọ̀ lé olóore sásẹ́yìn ni olóore ò ní sá fún wọn olóore ò ní sá fún wa lágbára ọlọ́run. yorùbá ó lè kúrò lóko ẹrú. àkàndá tí mo gbọ́ tí mo ní kájọ búra wa gbọ́ òun náà lélẹ́yìí o. gbogbo àwọn tí wọ́n ń bá mi jiyàn bóyá kí wọ́n lọ ràwé ìròyìn kà tàbí kí wọ́n lọ ohun tí ń ṣẹlẹ̀ lánàá sóni sọ́ọ̀sì kan náà kọ́ ni gbogbo wa ti ń gba information. èmi ò tó bẹ́ẹ̀ láti sọ Chief Yomi Aliyu náà lọ sọ àwọn náà ni wọ́n sì tó sọ ọ̀rọ̀ tí àwọn bá sọ làwa gbàgbọ́ alẹ́ àná wọ́n ti sọ àárọ̀ yìí ni mo tó láǹfààní àti gbé jáde ni. àánú ọlọ́run alayò nífẹ̀ẹ́ nìkọ́ọ̀kan wá sílẹ̀ ṣùgbọ́n nínú ìrìn àjò rẹ lójúmọ́ bó bá fẹ́ràn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho rántí pé ìwọ láǹfààní láti jáde nígbà tó wù ọ́ láti wọlé nígbà tó wù ọ́ láti lọ síbi tó wù ọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò láǹfààní bẹ́ẹ̀ láti jáde nígbà tó wù ú láti wọlé nígbà tó wù ú àti láti lọ síbi tó wù Yorùbá kì í mọ ǹjọ́ mọ̀ wípé àwọn èèyàn kan máa wà comfortable lórí ilẹ̀ wọn kí wọ́n fi amọ̀ lásán kọ́lé kí wọ́n fi nylon lásán kọ́lé wọ́n máa sunrun àlàáfíà ń bẹ̀ ju pé kẹ́ ẹ gbé wọn sínú mansion tí kì í ṣe tiwọn lọ. lọ sí àwọn ìlú ńláńlá ó rí àwọn irúfẹ́ ilé tí mò ń sọ nípa rẹ̀ lọ sáwọn ìlú bíi Èkó bíi ìpínlẹ̀ Ògùn níbi táwọn èèyàn ti ralẹ̀ ṣùgbọ́n tí Ọlọ́run ò tíì fún wọn láǹfààní láti mọ búlọ́ọ̀kù ṣe tàbí ẹlòmíì tó mọ búlọ́ọ̀kù yóò ra yọ yàrá kan péré yóò fi yòókù lẹ̀ òun àtìyàwó àtọmọ wọn sì mọ sunrun àlàáfíà níbẹ̀ ọkàn wọn balẹ̀ wípé tàwọn ni bọ́n bá gbọ́ kokoko yálà kọjá ń tọ́ wá tajà fún wọn kì í sẹ́ńtọ́ wá sínwó ilé lọ́wọ́ wọn. ẹni tó tara ilé ẹ̀ lọ́kọ̀. so never tell me wípé ibi tó lè ra ó wà comfortable níbi tó wà ó láǹfààní sí kinní kan ó láǹfààní sígbà ó láǹfààní sáwo yẹn kọ́ la fẹ́ jẹ́ o àǹfààní ilé ẹ̀ kó ṣàtúnṣe ilé ẹ̀ kó ṣàtúntò ilé ẹ̀ kó ṣàtúntò iṣẹ́ ẹ̀ kí gbèsè ayé tiẹ̀ náà ó tẹ̀síwájú bíi tiẹ̀ tó ń ṣe tánà dé yìí. kò ní ríra bó dọ̀ o Ìgbòho hero wa ni. lẹ́yìn ọjọ́ tó lè Sunday Adé ọmọ Ìgbòho ti lò wọ́n ní yóò tún lo oṣù mẹ́fà má bínú o Yorùbá ní ọlọ́run mọ́jà rẹ́jọ́ àtẹ̀bí àtàrí ọlọ́run mọ̀jà rẹ́jọ́ àwọn náà lọ́ wá ní àkùkọ bàbá mi kan láéláé àkùkọ bàbá mi kan láéláé owó ní jẹ kìí jẹ gbàdo kóòtù ni wọ́n ń pè bẹ́ẹ̀ ilé ẹjọ́ wọ́n ń pè bẹ́ẹ̀ kéèsì ni wọ́n ń pè bẹ́ẹ̀. akọni tó ń jà fitafita kí yorùbá ó. lélẹ̀ tó túmọ̀ sí wípé whether you take it or you leave it olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó mọ̀ wá ṣọ́ọ̀ṣì láti fìnáǹsì kéèsì yìí láti fìnáǹsì kéèsì yìí síwájú sí i ìwọ lè mọ́ mọ̀ èmi mọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì lè péǹtì nǹkan míì fún ọ níta èmi ń sọ reality fún wọ. mélòó nínú wa lọ́wọ́ rẹ́dì láti kún lọ́wọ́ kọ́tọ́rọ̀ ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹnìkankan mò ń béèrè ni o mélòó nínú wa ló gbìyànjú láti kún lọ́wọ́ mélòó nínú wa ló ti kún lọ́wọ́ èèlò lẹ ti bá a san fún lọ́ọ̀yà ìgbésẹ̀ wo lẹ ti bá a gbé so má tún bú àwọn èèyàn tí wọ́n lè gbé ìgbésẹ̀ nítorí tiẹ̀ lọ́la má ṣe tánà di wọn ẹ jẹ́ àrídíùsì propaganda propaganda ni pé ká máa pọ́n nǹkan tí ò ṣe ká máa pọ́n légbìnrin kó lè jọjú lójú gbogbo ayé kí wọ́n lè ká lè ní sympathy ẹ jẹ́ ajẹ́ kí reality wa kó pọ̀ ju propaganda lọ because this as far as this case is concerned reality la nílò kò ń ṣe propaganda propaganda ò lè work àti tíráyè sẹ́yìn ọgbọ́n tá a bá ti wá gbìyànjú tí ò ṣiṣẹ́ tí ò wúlò á wàá dànù á wàá mú mi tuntun ìmí tuntun tá a lè mú ni wípé ẹjẹ́ á jígìrì ẹjẹ́ jí kúrò nínú oorun wa ká fèsì reality iṣẹ́ òfin ló délẹ̀ kò ń ṣiṣẹ́ ète because àwọn tẹ́ fẹ́ lète fún wọn ò ní fojú wọn ní wo ète yín wọn àti ẹ̀ kíà nípa ète yín òní wípé ọgbọ́n tá a bá mọ̀ tá a fẹ́ dá kọjá ọgbọ́n tá a fi fèsì òótọ́ ọ̀rọ̀ gan-an god bless you all lánàá ọlọ́run alayò ní fi ń sílẹ̀ ẹ̀ ní nìkan sáyé yín ẹ̀yin tí ń bínú sí àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹ má bínú o ẹ̀rín làgbàrá rìn kodò lọ́nà èmi kì í bá èèyàn jà tí ń rere ọlọ́run ọ̀dá mi bẹ́ẹ̀ ìdá dá mi ni pé kí n múnú èèyàn dùn bínú èèyàn bá ti ń dùn ńlá yọ̀ mi fi máa ń kún so kọ́ rọrùn fún mi láti bá àyàn jà kí ni mi ò ní parí ẹ̀ láéláé no ọlọ́run ò dá mi bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi dàbí ẹni wípé lágbájá bú mi tàmẹ̀dún bú mi lágbájá yọpọ̀ lára mi kì í fi gbogbo ara nítumọ̀ sí mi dandan torí mo ti mọ̀ wípé dandan ni kírú ẹ̀ ó ṣẹlẹ̀ àwọn èèyàn ó bu ọ àwọn èèyàn ó kí ọ àwọn èèyàn ó bu ọ àwọn èèyàn ó yìn ọ àwọn èèyàn ó tàbùkù rẹ bílé ayé ṣe wà nìyẹn ẹni tí wọn bá ti se méjèèjì yẹn fún tí wọn bá ti se ìdàkínní àti ìdàkejì fún òun tọ̀ òun ò jẹ́ èèyàn òun tọ̀ òun ò lè jẹ́ kò sí ní tó ń tàn fẹ́ fi jẹ́ so who am I wọ́n sọ sáwọn èèyàn tó jù mí lọ àwọn tí wọ́n dáa jù mí lọ àwọn tí wọ́n nífọ̀n léèkánná àwọn tí wọ́n ti jẹ́ èèyàn kì í sàwa ta ẹ̀sẹ̀ ń bẹ̀bẹ̀ ta ẹ̀sẹ̀ ń bẹ lọ́hùn ta ẹ̀sẹ̀ ń gbàdúrà ká lè jẹ́ wọn wá ní sọ̀rọ̀ wa dandan ni kí wọ́n sọ ṣùgbọ́n àkàndá ọ̀rọ̀ ti wà prepared láti lẹ̀ kí n tó bẹ̀rẹ̀ kí n tó kò lórí rédíò bọ́ lọ sórí social media ni mo ti wà prepared ló fi dàbí ẹni pé majority nǹkan kì í ṣe bí ẹni kàn mí ẹlòmíà ni bóyá kò kí n ka comment mọ́ ka comment mi yìí kà á n bá ti fẹ́ sọ̀rọ̀ mi yìí kà á màmá kálítà ẹ̀rín ni mo máa ń rín because mo mọ̀ wípé uh, as an individual èrò wa yàtọ̀ and ọ̀rọ̀ tẹ́ ń wò yẹn kò yàtọ̀ sí bomb bomb bẹ́ẹ̀ bá ju bọ́ǹbù nísìn àdúgbò à yóò wá fọ́n sóríṣiríṣi ọ̀nà gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ kan ṣe máa ń nítumọ̀ oríṣiríṣi sí kálukú wa bá a bá sọ̀rọ̀ láàrin èèyàn mẹ́wàá ìtumọ̀ mẹ́wàá ló máa ní because tẹ́ bá sọ pé kíkọ̀ọ̀kan nù wọn kí wọ́n ó túmọ̀ nǹkan tá a sọ yẹn ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ó fún ìtumọ̀ kálukú ó sì ní mẹ́nì yóò sì mọ́pọlọ jáde sí the best of his or her knowledge ńlọ ṣe sọ bí òye èèyàn bá ṣe mọ àwọn ọ̀jọ̀gbọ́n ní ẹ̀dá ò ní dàgbà kọjá èrò rẹ̀ láyé instinct wa a ní ga kọjá mentality wa because mentality la fi ń ní ìpinnu la fi ń ní àlá ntí n ó ṣe ní irú èèyàn tí mo fẹ́ dà ní irú tí mo fẹ́ jẹ́ lélẹ́yìí inú ọpọlọ ní ti wá orí wa ò ní dàrú ọpọlọ wa ò ní dàrú think positive gbìyànjú láti bá àyàn làjà. La má báyàn jàjàjàdíjó má bínú sẹ́ni kankan nítorí opinion tiẹ̀ we are all entitled to our opinion ó dọjọ́ òkórè kágbè tó yin rẹ̀ lágbẹ̀ àkàndá ò ní sọjí ilé lọ ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ Awikonko má bínú o ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Awikonko TV ẹwà èdè Yorùbá TV ẹwà èdè Yorùbá TV ìkórìtà kò yé mi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 tánàdí òní wọ̀rọ̀ yín lónìí ọjọ́ ajé o ẹ fẹ́ràn mi ẹ fẹ́ràn mi ẹ ní mọ̀ṣì ẹ ní mọ̀yà ẹ ní mọ̀nira ibi òní ṣẹlẹ̀ sí ìbànújẹ́ òní wọlé yín ẹ ní rìn lọ́jọ́ tí ibi ń pọ̀nà lágbára ọlọ́run bẹ́ẹ̀ bá ti ń lọ gbóró kẹ́ ẹ máa bọ̀ gbóró bẹ́ẹ̀ bá ti ń lọ láyọ̀ kẹ́ ẹ máa bọ̀ láyọ̀ gbégbé kì í gbé sóko ẹ ní kú sóko ìwájẹ lágbára ọlọ́run I remain yours sincerely àkàndá ọ̀rọ̀ Awikonko God bless you all.